نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته adọ́pẹ́ fún ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala ọba tí ó jẹ́ pípé nínú àánú rẹ̀ àti ìkẹ́ rẹ̀ àti ìyọ̀ǹda rẹ̀ àwẹ̀ rọmọbọ́ọ̀nù ti yè ní ó ṣojú ẹ̀mí oníkálukú wa àwọn abẹ́lọ́hún àwọn ọjọ́ tó ti lọ nínú oṣù rọmọbọ́ọ̀nù gbogbo àwọn ìjọsìn wa nínú rẹ̀ ààwẹ̀ ni ìrun ni ọrẹ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìjọsìn wa kí a ti síwájú abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́nà gbà lọ́wọ́ oníkálukú wa bẹ́ẹ̀ náà ni a tún bẹ ọlọ́mọ ọba kí ó ka àánú rẹ̀ kúrò lára oníkálukú wa èyí tí ó kù nínú oṣù kọ́nà jẹ́ kó bọ́ wa láyé kó bọ́ wa láyé wa káṣí ọ̀pọ̀lọpọ̀ Ramadan káṣí láyé wala la hawla wala quwwata illa billah ìdánilẹ́kọ̀ọ́ wa sí alẹ́ tèlé yóò sì máa lọ lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a bẹ̀rẹ̀ fún wa ní alẹ́ ìjẹta tá tẹ̀síwájú lórí ẹ̀ lálẹ́ àná lókùngbà tí àti mú àlàyé ọ̀rọ̀ náà àti ìmúdópin kò ní dáa kí ẹ̀kọ́ wa kó jẹ́ ààbò ẹ̀kọ́ látara ilé insha Allah a máa tẹ̀síwájú lórí fadlu ayatul kursi ọlá tó ń bẹ fún ayatul kursi gẹ́gẹ́ bí a ti ṣàlàyé fún wa níjẹta tá a tún rán wa létí lánàá nípa pé ayatul kursi aya kan ni tí ń bẹ nínú suratul baqara Quran chapter two òun ni aya two aya yìí kò sí aya tí ó tóbi tó o nínú gbogbo àwọn ááyà nínú Al-Qur'ani tòun ti bí wọ́n ṣe tóbi tó kò sí ááyà tó lọ́lá tó tòun ti gbogbo àwọn ááyà kọ̀ọ̀kan tí wọ́n ní ọlá kò sí èyí tó tó Ayatul Kursi bákan náà nínú àǹfààní rẹ̀ òun náà ni wípé a máa ka ááyà yìí. láti lè fi wá ìṣọ́ lọ́sọ́dọ̀ ọlọ́run kúrò níbi aburú ìgbà kúrò níbi aburú ọwọ́ ọmọnìyàn kúrò níbi aburú nǹkan tọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala tó dá nínú àwọn ìdá ọlọ́run. Ayatul Kursi àmọ́ fi ń dáàbò bo dúkìá wa wa. èyí tá a kó pamọ́ àbẹ́yìí tí ó ń bẹ lọ́wọ́ wa tá a fẹ́ kí àlùbá kó wọ̀ ọ́ a máa ń dín dáàbò bo ara wa kúrò níbi àgbàná tí a máa náwó tí ò ní nídìí tí ò ní wúlò fún ni tójú wa wálẹ̀ táàmù wa ní àdúró owó ìbáwo ló ṣe wá lọ ìyẹn máa fi ayatul kursi láti máa fi dáàbò bo ara ẹ̀ kúrò níbẹ̀ bẹ́ẹ̀ náà ni ìran nínú ra àṣàṣì tá a máa ń pè ní àgbàná táwọn èèyàn kan nìyí nínú àwọn agbódegba ṣaitọ́ọ̀lù tí wọ́n fẹ́ ṣàṣìwá ó lè jẹ́ nínú mọ̀lẹ́bí ó lè jẹ́ nínú àwọn ọ̀rẹ́ ó lè jẹ́ nínú àwọn alábàgbé ó lè jẹ́ nínú àwọn tí ìṣòwò ó pa wá pọ̀ tí wọ́n á fẹ́ ká burú ṣẹlẹ̀ sí dúkìá wa jama nínú tá a máa fi ń dáàbò bo dúkìá ẹni ayatul kursi ó jẹ́ kan bẹ́ẹ̀ torí ẹ̀lẹ́ nàbí wa muhammad sallallahu alayhi wa sallama ló fi ń sọ fún wa lára àwọn ọlá àwọn pàtàkì tí aya yìí tó ní nínú ẹ̀ ànábì ṣe ó ṣe wá lójú kòkòrò láti máa kà á lẹ́yìn gbogbo ìrun wákàtí márààrún. ànábì lẹ́ni bá ka ayatul kursi ní ìgbà tó sálámọ̀ ó ní kò sí tí ó ní kẹ́ni yẹn nìyí kó mọ̀ wà àlùjánnà Ọlọ́run ju wípé ẹni yóò di ìfàyè lẹ̀ lọ jama mùsùlùmí oníkan nínú àwọn onímọ̀ sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala nígbà tó ti bá ọ̀rọ̀ ànábì yìí pàdé tó fi kúrò láyé olóhùn òfin kíka ayatul kursi òun òfin ilẹ̀ níbi ìrún wákàtí márùn-ún àti tóun bá gbàgbé torí ẹ̀jẹ̀ máa mùsùlùmí ẹ̀jẹ̀ pàtàkì àyà yìí àmọ́ gẹ́gẹ́ bí àdámọ́ ọmọnìyàn tí àbá mọ rírì obì yóò ṣòro láti lè já wéré lórí ẹni mọ iye obì ni ó mọ bí ó ṣe tọ́jú ẹ̀ ẹni mọ iye owó ni ó mọ bí ó ṣe dáàbò bò ó nígbà tí a mọ rírì ayatul kursi òun ni ó mú ẹ ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ká máa ṣe tó tako ááyà yìí látara ìjọsìn tá à ń ṣe àbí látara ìgbésẹ̀ kan sí kejì tá à ń gbé lẹ́mọ̀ wá rí mùsùlùmí ló lọ́ mọ́ tójú bọlé alóhùn wá ìṣọ́ alóhùn wá ìdáàbòbò alóhùn fẹ́ sá fún kẹ̀kẹ́ àwọn òwò àti katapila wọ́n fi pa irú ẹ̀ pọ̀ dáadáa ẹlòmíì ó lè gbẹ́gbẹ̀lé pé ah, àfáà lélẹ́yìí jẹ́ lọ́ba kó dáàbòbò mi òwò aláǹtakùn tó tàwó díẹ̀ náà náà lé mi jẹ́ lọ bá àfáà nígbà tó bá dọ́dọ̀ àfáà kò ní pé àfáà gan ni babaláwo haran òun ni ó kàn máa ń dé fìlà tàdíà ní ti máa fa tẹ̀sùbá káàkiri àdúgbò ni kàkà kí àfáà bí ẹ bá jẹ́ àfáà nínú tá a lè fún àwọn ìsọ́ni ìdá ìsọ́ni jẹ̀mọ́ dóńgbó làáfàá ni yóò gbélé yàn lọ́wọ́ kò ní fẹ́ẹ́ sí yàtọ̀ láàrin òun àti oníṣẹ̀ṣe ó sì pèrè láàfàá torí ìdí eléyìí yorùbá ní aláti ṣe ní máma ti ṣe ara ẹni kò náwọ ní kólóbó kò ní gbàǹjà kò ní ẹni kankan láti ha ayatul kursi kí wọn náà ha kí wọn náà máa kà á kó fi máa wá ìṣọ́ kó fi máa wá ìdáàbòbò. lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ìyá máa ta fún ọkọ̀ tá a bá ní ìyá máa ta fún ọ̀kadà tó bá ní àwọn nǹkan ọ̀gùn a ń ta nínú tá a máa fi ń ṣe rúkíá ìwòsàn fún àbí fún nínú àwọn tọ́lọ̀ ó ní àwọn òpó ìmọ̀ mẹ́wàá olóní nínú ní àná àwọn abẹ́rẹ́ tí ní ṣàlàyé ẹyọ kọ̀ọ̀kan nínú àwọn òpó ìmọ̀ mẹ́wàá tí àtòlù kò sí ìtòní níbi òpó ẹlẹ́ẹ̀kẹfà òun la fi dánu dúró lẹ́ni insha Allah a máa tẹ̀síwájú lórí òpó أبي الله سبحانه وتعالى بمنه وكرمه وفضله ورحمته أبي الله فلقوا الله في جاء الله أبي الله قال لكم أنتم وأن لا داعي تكوا وي كجا بانين وأن دادا تاري أنفاني رلي أثناء أجل القيامة ولا جاكم ششو الله سبحانه وتعالى ọlọ́run ní Allahu la ilaha illa hu alhayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm lahu ma fi samawati wa ma fi al-ard من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وفي كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم ṣó lè kábàwọn ṣe bá pẹ̀lú mí kó wá kà nínú àwọn baálé ilé àwọn ìyálé ilé jẹmọ́ etí yín yóò fẹ́ lè ní ewu látara tẹ́ mọ̀ gbọ́ tí mo ẹlòmíì àti ká kọrin ká dá wákà ntọ́pọ̀lọpọ̀ mọ̀ nìyẹn lára àwọn nǹkan tó yẹ ká mọ̀ kódà àwọn ọmọ wa lára tá a gbọ́dọ̀ kọ́ wọn ni. so torí ìdí eléyìí méjì òkú alákọ̀ọ́kọ́ òun náà ni Allahu la ilaha illa hu léyìí tá a ti ṣàlàyé lánàá ẹlẹ́ẹ̀kejì alhayyu alqayyum a ti ṣàlàyé eléyìí náà lẹ́yìn ní àná la ta'khuduhu sinatun wala nawm òun ni òkú ẹlẹ́ẹ̀kẹta lahu ma fi samawati. وما في الأرض إليه لوقوة لكريم من ذا الذي يشفع عنده إلا بإذنه هو لوقوة لكريم يعلم ما بين أيديهم وما خلفهم إليه لوقوة لكفا àwọn tá a bá láǹfààní láti gbọ́ àwọn àlàyé tá a ṣe lórí òpó kìíní dé òpó ẹlẹ́kẹfà àti àwọn àlàyé mi náà ká gbìyànjú tágẹ́tì ọ́díò tá a ṣe ní àná àtijẹ́ta lẹ́ni insha Allah àmọ̀ tẹ̀síwájú lórí òpó ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ̀n bá ní wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a ọlọ́wọ̀n bá ní wa la yuhituna bi shay'in ọlọ́run ní gbogbo ẹ̀dá pátá lórí màláíkà ni àwọn ànábí ọlọ́run ọba ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo tọ́lọ́run ọba dá kò sí kan tó ní ìmọ̀ lódìdí nípa bọ́lọ́hun ṣe jẹ́ agbára ọlọ́hun ìkápá ọlọ́hun mímọ́ ọlọ́hun kò sẹ́ni tó ní ìmọ̀ nípa ẹ̀. kódà ìwọ̀nba tí yàn bá ní nínú mímọ̀ illa bima lára tọ́lọ́wọ̀n tó wu ọlọ́run tọ́lọ́run fún ni ní mímọ̀ yẹn nìyẹn eléyìí jẹ́ wa allah subhanahu wa ta'ala la ahada yattali'u ala ilmihi subhanahu kò sẹ́ni kankan tó ní ìmọ̀ tó mọ ọlọ́run tó nímọ̀ nípa ọlọ́run àfi tọ́lọ́run bá fi mọ ẹ̀dá tó ti bá fi mọ àwọn ànábì rẹ̀ a lè rí ló bá wókè orí wàmí ayé àti hì ẹ̀kìtìláàfù àlìsínàtìkùn nínú àwọn àmì tó tọ́ka lórí bíbẹ ni ìyapa èdè èdè ẹnu wa ahọ́n wa yorùbá là ń sọ yìí bẹ́ẹ̀ ni bá sọ ni ẹgbẹ̀lọ́n tó gbé Allahu Akbar sáwọn lè ti gbọ́n tí wọ́n bára wọn sọ ìwọ́ ló gbọ́ àwọn gbọ́ tó látara ìyapa èdè ìyapa hàn jama ó ń tọ́ka lórí bíbí ọlọ́run agbára ọlọ́run lórí ẹ̀dá tó ẹ̀dá kan nìyí tó nímọ̀ nípa ọlọ́run lódìdí tí ó ní àá ọlọ́run kò sí dọ́lọ́run mọ̀ táwa náà kò sóńgàn ẹ̀dùn àmẹ́dùwà Muhammad sallallahu alayhi wa sallam kò gba gbólóhùn yẹn ká má ti sọ àfáà tó jọmọ lẹ́yìn ànábì tá a bá rí lẹ́ni táwọn kan bá bàrà àwọn àfáà wọn wọ́n ní àwọn àfáà wọn nìyẹn aláàmàlì yẹ kí ni wọ́n mọ kọ̀kọ̀ wọ́n mọ gbangba wọ́n ní mọ̀ gan wọ́n mọ zọ ìrí wọ́n mọ bàtì ní irọ́ ni gbogbo ẹ̀. àlè tẹ̀sí á tó bá lọ onímọ̀ gan nǹkan ẹyọ kan ló mọ̀ wàhálà àbàtì àǹkẹ́ náà ṣíà ọ̀pọ̀lọpọ̀ kan ló onímọ̀ nífẹ̀ẹ́. tí wọ́n lọ́rọ̀ Allah subhanahu wa ta'ala nìkan òun lọ́ba tó mọ gbogbo ó mọ kọ̀kọ̀ ó mọ gbangba ó mọ tá a mọ̀ ó mọ tá a mọ̀ ó mọ ń lórí ẹ̀mí wa ó mọ gbogbo ohun lọ́lọ́run gbọ́ gbogbo èdè lọ́lọ́run bá gbọ́ sọ fún òun pé bí gbogbo wa wa wa tá a bá dúró lórí ìyèpẹ̀ kan lórí àyè kan oníkálùkù wa bẹ̀rẹ̀ sí ní ọlọ́run ọba lórí tó oníkálùkù fẹ́ ọlọ́run ó fún wa wa ní gbogbo tá a bá fẹ́ síbẹ̀síbẹ̀ kò sí ìkankan kù nínú agbára ọlọ́run ìkápá ọlọ́run ọlọ́run táwọn sì nìyẹn wà wá mùsùlùmí ọba tó gbogbo nǹkan ni tí ò sí tá a sọ yìí tó kò mọ̀ torí ẹ̀ àìmọ̀kan kò sí nínú ìròyìn ọlọ́run mo bẹ ọlọ́run ọlọ́run mọ́ gbàgbé yín o ọlọ́run ọkùnrin ti dẹ́pa o sọlọ́run sọ fẹ́ mú un gbàgbé ni wọ́n máa ká ẹni rọ́pù ká ẹni sí yẹn kì í sọba tí máa gbàgbé ìgbàgbé ìròyìn ọmọ nìyẹn ni tọ́mọ ènìyàn báyìí tí ì gbàgbé kò tí ì pé lẹ́dà àbùkù ni kó má gbàgbé pípé ni kó gbàgbé pípé òní kó gbàgbé àbùkù ni kó sọ pé gbogbo nǹkan ló mọ̀ tán ó pé lẹ́dà nígbà tí o bá rí ààrẹ gẹ́gẹ́ bí aláìmọ̀kan láwọn kan pé ẹ rí i pé ìtawà fi ń jẹ́ ni pípé jẹ̀mọ́ yóò máa jẹ́ ìròyìn àbùkù fún ọlọ́run ọba tó dá wa torí ẹ̀ ìtọ́lọ́run fi ń jẹ́ ọba tó pé jẹ̀mọ́ yóò máa jẹ́ ìròyìn àbùkù fún àwa tọ́lọ́run ọba tó dá eléyìí tá a sọ yìí dáadáa yóò kílẹ̀ sórí ọkàn wa. awa náà nímọ̀ bẹ́ẹ̀ ni ọmọ ènìyàn nímọ̀ ìmọ̀ta wa ní ká pé ìmọ̀ta ní nìyí àìmọ̀ ló síwájú rẹ̀ ká ìmọ̀ta ní nìyí ìgbàgbé bẹ́ẹ̀ ìgbàgbé ìmọ̀ta ní nìyí tó bá yá àádé tí ó mọ̀ mọ́ ọlọ́run mí kùmọ̀ yòrọ́tù ilẹ̀ àrísáré ìmọ̀rọ̀ lèkè láyé alamọ̀ ọmọ àná akọ sọ ọmọ àná kẹ́ ẹ má ní mọ̀mọ́ ti mọ̀ lánàá kẹ́ tẹ́ mọ̀ tẹ́lẹ̀ èyí mọ̀ mọ̀ lánàá má ní mọ̀ nípa ẹ̀ mọ̀ mẹ́bẹ́ ẹ ìyá àgbàlagbà tí ò ní mọ̀ kankan mọ́ ọ̀tọ̀ ní tẹ́ mọ̀ sọ̀nà tí wọ́n mọ̀ wí ètò wí náà wí ìyẹn àwọn olóyìnbó ń pè ní sinility àárí àgbà tí wọ́n ń ṣàgbàlagbà ni. sọ́ni bàbá mo fẹ́ tẹ̀sí èyí tẹ̀sí àgbàlagbà wọn ò lè mọ̀ wọn ò lè mọ̀ torí ọba tó fún wọn ní mímọ̀ yìí ó ti dínkù ó ti gbà lọ́wọ́ ẹlòmíì tí ó sì kankan mọ́ torí ẹ̀ ọlọ́ba Allah subhanahu wa ta'ala òun ni ọba tí ó ní ìmọ̀ àmọ̀tán kò sí ẹ̀dá tó ní ìmọ̀ àmọ̀tán àfi ọlọ́run bẹ́ẹ̀ ni arọgbà àwọn afá ọmọdé asọ́ra wa di dàkúdà alihamdulilah eléyìí ò tiẹ̀ sí nínú ọ̀làna àwọn afá súnà afá àti èso súnà òun ni ó bá bàrà rẹ̀ yóò gbére ẹ̀ tóbi yóò sọ rẹ̀ di dàkúdà látara yìí pé a rí pé sí tóun fẹ́ mọ̀ tán bẹ́ẹ̀ dẹ̀ ni kí ló mọ̀ tó yẹ alimami Malik rahimahullahu ta'ala wọ́n ní wọ́n bí ní ìbéèrè ìbéèrè five hundred ìbéèrè ọgọ́rùn-ún lọ́nà mélòó lọ́nà márùn-ún five hundred ni wọ́n bí kí ló ń sọ làádìrì ní ìmọ̀ làádìrì ní ìmọ̀ làádìrì ní ìmọ̀ ẹyọ kan ló mọ̀ nínú five hundred Imam Maliki nìyẹn o Abu Abdullahi Imam Darul Hijra ọmọ abẹ́fà mi níbẹ̀rẹ̀ à ah, èmi lẹ́ ń bi níbẹ̀rẹ̀ èmi ẹ mọ̀ mí ni kò sí tí mi mọ̀ sọmábi náà nìyí yóò yàgbẹ́ sípò náà ni. nígbà tí wọ́n ní àbá ìdá fún omi òjò sálẹ̀ fi ṣàlùwàlá ó ní ẹ́ èmi lè mi níbèrè ẹ dákẹ́ bá wa sọ nígbà tí ó sọ nǹkan olómi òjò tí ò bá sì kan páànù tó bá sì lè kan páànù a lè fi ṣàlùwàlá àbẹ́ ìjọba wa tó ṣe láti omi sánmọ̀ a lè fi ṣé kò sí yàgbẹ́ sábọ́ alámàlì yẹ̀kẹ́yìí torí ẹ̀ tá a bá nímọ̀ mọ̀ mọ̀ pé o ò tí mọ̀ kankan àwọn àfáà máa ń kọ́ alẹ́ kọ̀ọ̀kan wọ́n ní mọ̀nà àlìmọ̀ ṣíbìràn mọ̀nà àlìmọ̀ ṣíbìràn ẹni tó bá ní ìmọ̀ tí ó ju dédé an inch lọ an inch takabara a fi ìgbéraga yóò fi sí yóò mọ̀ dàdúgbò láàmú ìmọ̀ tó mọ̀ kékeré ni o jẹ̀mọ́ ìkàkùn tó ní wọ́n bímọ. wọ́n mọ̀ ní alìmọ̀ bí rán ọ ẹni tó ní ìmọ̀ tó tó dédé ìbùọ́ ìbùọ́ wọ́n ní tàwádọ́à ara rẹ̀ ó balẹ̀ yóò fi yóò ní ìwà ìtẹríba wọ́n wá ní wọ́n mọ̀ ní alìmọ̀ fọ́ọ̀kọ̀ náà ẹni tó bá tún wá tẹ̀síwájú tó nímọ̀ jù bẹ́ẹ̀ lọ alima annahu la ya'lamu shay'an a máa kó wọn ò ní mọ̀ kankan ọ̀rọ̀ ìmọ̀ ó dà gẹ́gẹ́ bí odò ni jẹ́mọ́ tó bá kó kẹsẹ̀ bodò ó mọ̀ ní sójú báyìí náà lọ ni kó bá ti ń lọ wájú odò yóò mọ̀ mú ẹsẹ̀ rẹ ẹ láti kókósẹ̀ yóò dojúgun ojúgun ìbàdí ìbàdí gbogbo tó bá gbogbo eléyìí ó sì mọ̀ ṣakọ sí à ṣèbó yí odò yìí náà ni àmọ́ tó dò bá ti mú ẹ ní ọrùn wàjẹ́jù bí mà ṣe rí nìyẹn torí ẹ̀ láì bí ṣe gbéraga pẹ̀lú ohunkóhun táwọn bá fún wa nínú mímọ̀ ìmọ̀ ayé ni ìmọ̀ kìyàmà ni ìmọ̀ ẹ̀sìn ni ìmọ̀ àjẹ àmú ni jàmá àyè ti gbéraga àyè ti bọ́lọ̀ wọn bá lò. anábìwá muhammad sallallahu alayhi wa sallam àwọn kan sọ yí pé nínú àwọn àǹsọ́ọ̀rù wọn ni wà fi iná rasulullahi ya'lamu máa fil ghadi. bá a ti wà lórí ìjókòó yìí bá a ti wà lórí ìjókòó yìí kan bẹ pẹ̀lú wa òjíṣẹ́ ọlọ́run bẹ lórí ìjókòó pẹ̀lú wa ó mọ kí ni wọ́n ló mọ kọ̀kọ̀ arábìnrin láà ẹ má sọ bẹ́ẹ̀ láàyè àlámọ̀lẹ̀ rẹ́yìnbá ìlàlá kò sẹ́ni tó mọ kọ̀kọ̀ àfi ọlọ́run bá Allah subhanahu wa ta'ala torí ìdílé musulmi mùsùlùmí ẹnì kan ò ní ní àmọ̀tán àfi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìwọ̀nba tá a bá mọ̀ nínú mímọ̀ ọlọ́run ọba ni nínú mímọ̀ ọlọ́run òun náà ni ọlọ́run wa indahu mafatihul ghaib ọlọ́run ẹ̀rí àwọn kọ́kọ́rọ́ kọ̀ọ̀rọ̀ ẹnìkan onímọ̀ nípa rẹ̀ la ya'lamu wa illa hu òun ọlọ́run nìkan lòun nímọ̀ nípa ẹ̀ wa ya'lamu ma fil barr ọlọ́run mọ̀ ní ó ń kà ó mọ̀ ní dídá ó mọ̀ ní ìkápá ó mọ̀ ní àmójútó gbogbo tó ń bẹ lórí ilẹ̀ léèyàn lẹ́ranko bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ń bẹ lórílẹ̀ ọlọ́run ló wọn lọ́wọ́ ọba òun mọ̀ ò wàlbáhàr bẹ́ẹ̀ ni gbogbo tó ń bẹ lórí odò tó ń bẹ nínú odò nínú ẹja lórí ìrànà lórí ìrànà lórí ìrànà lórí ìrànà lórí ìrànà tó ń bẹ kò sẹ́ni tó mọ̀ ní àmọ̀tán àfi Allah àwọn onímọ̀ nínú ọmọnìyàn tí wọ́n ń wádìí dáadáa wọ́n ní ìran ẹja tó ń bẹ nínú odò tá a bá ń kà níran níran níran níran kìí ṣe gbogbo ẹja o ìran bíi pánlá ìran kan ni wọ́n bẹ́ẹ̀ náà ni ẹja borí catfish ìran kan ni wọ́n tọ̀ tá a bá ń sọ ìran ìran ìran ẹja tó ń bẹ nínú odò wọ́n ló tó mílíọ̀nù lọ́nà mẹ́rin mílíọ̀nù lọ́nà mẹ́rin gẹ́gẹ́ bí tí ìmọ̀ ọmọ ènìyàn tó dé tọ́lọ́wọ́ bá dá jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́ bá dá ó jù bẹ́ẹ̀ lọ wọ́n ní tabaníkà máa ka ìran ewé tó ń bẹ lórílẹ̀ ewé tó ń bẹ tó ń bẹ lórílẹ̀ species tó wà ibi tí mọ̀ ọmọ ènìyàn dé nìyẹn ìmọ̀ ọlọ́run kọ́ ó jù bẹ́ẹ̀ lọ torí ẹ̀ lóbi dá sọ pé kò sẹ́ni tó nímọ̀ nípa àwọn kinní yìí àfi Allah subhanahu wa ta'ala wa ma tasqutu min waraqatin illa ya'lamuha ọlọ́run ní gàgà ewé kan ò lè jábọ́ gbogbo igi tó ń bẹ mọ̀ pé yóò jábọ́. ìjábọ̀ rẹ̀ àṣẹ ọlọ́run ìyọ̀dọ̀ ọlọ́run ọba ni wàlá àbàtì fi bùlmáàtì àrùbì ọlọ́run ní kò sí kóró kóró bí àgbàdo bí ẹ̀wà tó ń bẹ ní bùlmáàtì àrùbì kí náà ti bá wù kí torí ilẹ̀ sórí tó bá ilẹ̀ dúdú sámọ̀ funfun ilẹ̀ dúdú bó o bá ṣe ń gbẹ ilẹ̀ lọ tó ń gbẹ lọ tó ń gbẹ lọ bẹ́ẹ̀ náà ni ilẹ̀ tún dúdú sí yóò mọ dúdú dúdú dúdú ọlọ́run gbòlùmọ́tì àrùbí tẹ́ ẹ bá fi kóró kóró tó ń bẹ nínú ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ bó ṣe ilẹ̀ kó jìnà tó ọlọ́run nìkan ọlọ́run lóhun ọlọ́run bá nìkan lòun onímọ̀ nípa ẹ̀. ní ìlú Russia ìjọba Russia fẹ́ gbìyànjú wípé àwọn fún ọmọ bíi tí ilẹ̀ tó parí sí ilẹ̀ tó parí sí àwọn fẹ́ mọ̀ wọ́n wá gbẹ́ kànga kan kì í ṣe ní kànga tó fẹ́ tá a mọ̀ pọ̀ tí ó di ojú bí ábí dèdé ojú abọ́ abọ́ tà fi lábẹ́ ọ̀nà wa gbẹ wọ́n wá ń gbẹ wọ́n ń gbẹ wọ́n ń gbẹ òun ni the longest hole ihò tó jì tó wọlé jù tó jì jù láyé ìlú Russia ló wà wọ́n fẹ́ mọ ibi tí ilẹ̀ Paris jama wọ́n gbẹ wọ́n gbẹ wọ́n gbẹ wọ́n tó déèdì kan wọ́n rí i pé iná ń bẹ́ńlẹ̀ iná iná àwọn dẹ̀ ṣe níṣe wípé òkè ẹbẹ̀ tó tábá ju tábá ju òkúta tábá ju sórí ilẹ̀ ó níbi tí ohun òkúta yẹn tí ó dé nílẹ̀ bẹ́ẹ̀ náà ni tábá ju bọ́ǹbù sí ilẹ̀ ó níbi tí yóò kọ́bà nínú ilẹ̀ tí ó sáwùdì ẹ̀ tí ó dé lọ nínú ilẹ̀ àwọn fẹ́ wò pé òkè tílẹ̀ gan bá fẹ́ lanu tó bá fẹ́ mì bí ẹ́ skul tó bá fẹ́ ṣẹlẹ̀ àwọn fẹ́ máa mọ sáǹdì láì mọ̀ pé alẹ́mùta ṣe a wàgá bá ti àǹkà àṣà wọ́n da dúró ni wọ́n lè gbẹ́ mọ́ torí pé yíìsì tó ń jáde nínú ibi tí wọ́n gbẹ́ ó lè pa lóru ẹ̀mọ́ gbàgbé jahannama níbo ló wà abẹ́ lẹ́lẹ̀ ni abẹ́ lẹ́lẹ̀ ilẹ̀lẹ̀ ilẹ̀lẹ̀ nǹkan bẹ́lẹ̀ tí wọ́n mùsùlùmí ọlọ́run ní gbogbo tó bẹ́lẹ̀ pátákó sẹ́ni tó nímọ̀ nípa ẹ̀ àti ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run wala ratbin wala yabis illa fi kẹ́ẹ̀kì kitabin mubin ọlọ́run ní ewé tútù ewé gbígbẹ kò lè jábọ́ lórí igi àfi kó máa bẹ nínú àkọsílẹ̀ lọ́dọ̀ òun ọlọ́run pé yóò jábọ́ nígbà báyìí lásìkò báyìí torí ẹ̀ ẹ wo ìmọ̀ ọlọ́run ẹ wo bí tó tẹ̀lé ẹnì kò lè sọ kí wàá lọ wá fẹ́ sọ tó ń ṣèwọ̀ o ò tí ì rọ wọn bí ọmọ lò tí ì rí bíi ṣèbó lọ́kọ ṣèbó lẹ́yà ọmọ ló ti rí bí ṣèbó ṣẹ̀mí ẹlòmíì nìyí ó bímọ ó ti kúrò láyé ẹlòmíì nìyí ó bímọ ó ń bẹ lórí ààrẹ kí ló wá dé tó mọ wá sá káàkiri ó mọ̀ tójú wọlé ó lọ lọ gbomi àdúrà ó lọ lọ gba ẹ̀ẹ́dẹ́gbẹ̀pẹ̀ ó lọ gba gàrí àlùjọ̀nù ó lọ gba tùràyé àwọn àgbàlagbà ìyọnú ajé ìyọnu ajé àwúrí àgbàlagbà gbogbo eléyìí tẹ̀mọ́ à ń gbé ẹ̀tọ́ ọlọ́run lọ sọ́dọ̀ ntọ́lọ́run ọba dárì ọlọ́run nìkan ní ká dojúkọ ó wa gbogbo ìṣòro táwọn lè ká ní ká bọ́lọ́run sọ̀rọ̀ ó gbọ́ yóò dà wá lóhùn nígbà tó wù kò sí tí ó jama mùsùlùmí sallallahu alayhi wa sallam pé ìmọ̀ àmọ̀tán ọlọ́run nìkan ló ní nígbà jìbìrì wa bá nàbí sallallahu alaihi wasallam ó ní wọ Muhammad sallallahu alaihi wasallam fàákìbìrì ní anilé Islam kí ló ń pè ní Islam sọ fún mi anábì ti sọ torí pé ìmọ̀ rẹ̀ ó ń bẹ lọ́dọ̀ rẹ̀ jìbìrì ó ti kọ́ jìbìrì ti kọ́ ànábì nípa kíni nípa náà pè ní Islam ó tún wá bẹ̀rẹ̀ pé fàákìbìrì ní anilé ìmọ̀ kí ló pè ní ìmọ̀ ni anábì ti sọ ó lè bẹ̀rẹ̀ lórí méjì ó wá béèrè ẹlẹ́kẹta fa àkẹbẹ́rì ni a lè sa à sọ fún mi nígbà wo nílé ayé ó parí kí náà nàbì sọ sọlọ lọ alábìnrin malimasuulu àníyàn ìdúgbò alábìnrin sáì <laughs> alábìnrin ẹni tí wọ́n ń bi kò ní mọ̀ tó ẹni tó ń bi àfáà mi ni ọ̀ ètò <laughs> ń bi inú ìlú ń bi ọmọ kí òrè ọmọ kí òrè ò mọ́ ó kọ́ mi rí jìbìrì nìkan ò mọ́ ṣáàdì kan gbàgbé la yóò parẹ́ ni kò sí ó tọ̀hún àfi Allah ẹni tí ò mọ bí láyé ṣe bẹ̀rẹ̀ kó lè mọ gbàgbé la yóò parẹ́ torí ẹ̀ má dara rẹ láàmú bẹ́ẹ̀ máa jẹun yóò tán lọ́la nísì ó lè ní ilé ayé parẹ́ ní ọ̀nì twenty two kíní kan two kíní kan two two two ọ̀rọ̀ náà máa sáré káàkiri ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nine eighty four nine eighty four ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní nine eighty five ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́ẹ̀dì kan nílé ayé máa parẹ́ àwọn yẹn wọ́n ń sá káàkiri àwọn olówó wọ́n ń ta dúkìá wọn fún tálíkà ẹ̀dàkùn bílẹ̀ yóò bá padà ṣé yóò di kálíkàlẹ̀ ni àwọn kan wọ́n sá lọ Ìbàdàn sọ́dọ̀ gúrú maraji nígbà ibi tí <laughs> àwọn òsì ní parẹ́ nìyẹn ó lọ ka Al-Qur'an ìbílẹ̀ ayé fi parẹ́ ni jama ilẹ̀ tá a wà ń bẹ̀ yìí lanu gbogbo ẹ̀ yóò pẹ́ẹ́pẹ́ sámà yóò gbogbo òkè ńláńlá gbogbo ẹ̀ yóò dìbò tẹ́lẹ̀ fẹ́ sálọ torí ẹ̀ mọ́ dára ẹ láàmú tó bá yẹ pé gàrí ló bá nílé máa mú kódà kó mọ̀ ní ṣúgà mọ́ gbé ní rẹ̀ gbóná wọ́n ní ah, ẹni báyìí ilé ayé rẹ̀ parẹ́ ẹni báyìí yóò kú gbà báyìí àbí ilé ayé parẹ́ mọ́ dẹ́ni kankan lóhùn kò sẹ́ni tó mọ̀ gbà tó wà kú ìgbà tí ó kú tó kúrò láyé kò sí lọ́wọ́ ẹnì kankan ọwọ́ ọlọ́run tó dẹ̀ ló wà mọ́ dẹ̀rẹ̀ láàmú bẹ́ẹ̀ ni mélòó mélòó lẹ́yìn tá a pèrè pé ẹ kó kú tí ò gbogbo ètò ọwọ́ ọlọ́run ni àná jẹ́ fún ẹgbẹ́ nìkan tó bá wà láì wò ní kú mọ́ kí ni kan tàbí òfin ọ níbo ló wà ẹni tí ó fún ọ gan láìpẹ́ òun náà kù wọ́n lẹ́nìkan lọ́sọ̀gùn àìkú lọ́dọ̀ babaláwo babaláwo wá sọ pé òkè ohun tí mo fún ẹ yìí o ọdún kọ̀ọ̀kan ló fi mọ rìníw rẹ̀ náà bàtọ́dún kan wá pé ó wá padà pé kóun lọ rìníw ẹ̀ lọ́dọ̀ babaláwo nígbà tó débẹ̀ babaláwo ti kú kò sí ìyẹ́ pé olóhùn ní pẹ́ olóhùn pọ̀ ní sọ̀rọ̀jà àtàrà wájé gbogbo lẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run bá ló wà sọ̀rọ̀dùwà Muhammad sallallahu alayhi wa sallam kò nímọ̀ nípa ìgbà sílẹ̀ ayé rẹ̀ kò mọ̀ gbogbo nǹkan ìtọ́lọ́hún fi mọ̀ òun ló mọ̀ eléyìí lára agbára ọlọ́run Allah subhanahu wa ta'ala òun náà ní eléyìí ẹlẹ́ẹ̀kẹjọ ọlọ́run wá sí wọn lárùn ọlọ́run ni wọ́n fi àkùrùsí yòó ọlọ́run ní kùrùsí yòó ọlọ́run ó fẹ́ ká wọ́n fi à ó fẹ́ kí nǹkan fẹ̀ náà pè báwọn ó fẹ́ ká gbogbo sánmà méjèèje àtìlẹ̀ méjèèje kùrùsí yòó ọlọ́run jẹ̀mọ́ yẹnu wípé kò síbi sánmà lọ kùrùsí yòó ọlọ́run lọ bẹ́ẹ̀ bó tilẹ̀ ẹgbẹ́ sánmà nìyí ọmọ ènìyàn ààrẹ ibi tí sánmà parí sí níwájú lẹ́yìn lọ́tún lósì àárí ó ti mọ̀ ọmọ ènìyàn lọ lábẹ́ bẹ́ẹ̀ kùrìsí yọ ọlọ́run nìyí bóun náà ṣe fẹ̀ nìyẹn ó fẹ̀ ká sánmà méjèèjì ilẹ̀ méjèèjì gbogbo ayé pé alkùrìsí ìtawárí yẹn nìyí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ó ní tí wọ́n pè ní kùrìsí òun náà ni mọ́ọ̀dẹ́ alqadamayn ààyè gbẹ́sẹ̀ lé ọlọ́run ibi tọ́lọ̀ máa ń gbẹ́sẹ̀ lé òun ni islam kọ́ alẹ́ kọ̀ọ̀kan kílẹ̀ náà òun náà ni bá fún nǹkan kan ròyìn ara rẹ̀ tó wá dàbí ẹni pé orúkọ tó fi ara rẹ̀ yìí àwa náà mọ àwọn nǹkan míì tó nírú orúkọ nǹkan yẹn islam ní ẹ má jà sí wọn orúkọ ló papọ̀ o ìròyìn kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ máa mú àpèjúwe ìròyìn ọlọ́run ọlọ́run ni ká máa bá ìròyìn ọlọ́run wá ká má ti bẹ́ẹ̀ nítorí pé a ma nǹkan míì tóun náà ní orúkọ nǹkan yẹn a gbọ́dọ̀ síbẹ̀ torí ẹ̀ bá fi ara rẹ̀ tó bá lóun lójú tó lọ́wọ́ tó àní fi ẹsẹ̀ ọlọ́run wẹ́sẹ̀ wa àní fi ọwọ́ ọlọ́run wí ọwọ́ wa àgbọ̀dọ̀ dánwò. kódà láàrin àwọn òbítà ajé èèyàn gan nìyí tá ní ọkùnrin ṣé ọkùnrin bákan náà lọkùnrin ni ọkùnrin dẹ́ ọkùnrin ga ọkùnrin kúrú ọkùnrin ọkùnrin ẹ ọkùnrin ọkùnrin kan onílàkàì ọkùnrin kan òun gọ̀ ó túmọ̀ sí pé ọkùnrin a ọkùnrin wí ọkùnrin ip èèyàn wé èèyàn tó ti pé amọ̀ra wa tó wá rí bẹ́ẹ̀ ọlọ́run tá mọ pàápàá rẹ̀ jàmá àfin tó sọ fún wa a gbọ́dọ̀ fi kankan nínú ìròyìn ẹ̀dá káwá fi ròyìn ìròyìn ọlọ́run ọba ọba dẹ́dà pàtàkì púpọ̀ ó pàtàkì torí pé ẹ̀rẹ́ lómi o agbára lórí kí ló dé kò fẹ́ sọ ọmọ ènìyàn lọ́wọ́ kò wá fẹ́ fi ìròyìn èèyàn kó tún létọ́ lọ o gbọ́n ni tó bá gbọ́n ni ó mọ̀ mọ̀ pé bọ́lọ̀ bá lòun lọ́wọ́ ọlọ́run ló mọ bọ́wọ́ ẹ̀rẹ́ ṣe rí àwọn ò mọ̀ ọwọ́ tí wọ́n lámọ̀ láti ní ṣe àtijọ́ àfiwé a fi tan lọ́hùn rinlẹ̀ fún lọ́hùn a fi fi wa rinlẹ̀ fúnra wa ọlọ́run lòun lẹ́sẹ̀ a fi tó sọ yìí a fi rinlẹ̀ fún àwa náà lẹ́sẹ̀ a sì ti wárílẹ̀ fúnra wa àmọ́ ní ti àfijọ àfiwé àpẹẹrẹ ẹsẹ̀ ọlọ́run bí ẹsẹ̀ wa ọwọ́ ọlọ́run àgbọ̀dọ̀ dánwò láyéláyé ṣé ẹsẹ̀ ti tiẹ̀ àti ẹsẹ̀ ọ́ndà àbí ọwọ́ ọ́ndà ti máa ń ya sí bákan náà ọwọ́ rẹ àtọwọ́ ọ́ndà tó máa ń ya bákan náà wà ní bákan náà ọwọ́ rẹ orí eku bákan náà bákan torí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìsìláàmù eléyìí kan sọ yìí ó pàtàkì púpọ̀ tó ní kálukú wa. so kùrùsí yìí kùrùsí yìí ọlọ́run ó ní tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó gbé ẹ̀ tẹ̀lé ibi tí ọlọ́run ọba tó wá ń bẹ lórí rẹ̀ la máa ń pè ní al-arshu arshu orí ẹ̀ lọ́lọ́run ọba ń bẹ arshu ń bẹ lókè kùrùsí yìí ọlọ́run ń bẹ lókè àràṣí ṣàgbọ́yé kò sí yù níbi ìgbésẹ̀lé ọlọ́run arṣù òun ni ibi tí ọlọ́run tó gbáàyè sí tó jókòó sí anábìwá muhammad sallallahu